الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أقول فون الله سبحانه وتعالى عليكم إكي الله سبحانه وتعالى أتعنوا أبو النبي صلى الله عليه وآله وسلم àtàwọn ará ilé àtàwọn sọ̀hábà àti gbogbo nǹkan wa náà tí a ń tẹ̀lé ìlànà nàbì sallallahu alaihi wa sallam àtàwọn tí wọ́n wá lẹ́yìn wá títí di ọjọ́ gbé nàfẹ̀yàmà. eléyìí tí a máa fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fúnra wa ní àárọ̀ òní òun náà ni salasatul usul eléyìí tí bàbá wa muhammad bin abdul wahab allah yarhamu wọ́n kọ́. ibi tí a dé òun náà ni ma'rifatu dini islam ma'rifatu dini islam bil adilla kí a mọ ẹ̀sìn islam pẹ̀lú ẹ̀rí a ti sàlàyé nípa ma'rifatu Allah a ti sàlàyé nípa ma'rifatu nabiyyihi sallallahu alayhi wa sallam ẹlẹ́ẹ̀kẹta ni ma'rifatu dini islam bil adilla. ká mọ ẹ̀sìn islam pẹ̀lú ẹ̀rí kí wọ́n ń pè ní alislam alislam ìtumọ̀ méjì ni ó ní alákọ̀ọ́kọ́ alislam bil ma'na al'am islam ní ìtumọ̀ eléyìí tí ó jẹ́ ìtumọ̀ gbogbogbò ẹlẹ́ẹ̀kejì ni alislam bil ma'na islam tó jẹ́ ìtumọ̀ ẹ̀sà ìtumọ̀ alákọ̀ọ́kọ́ eléyìí tó jẹ́ ìtumọ̀ gbogbogbò òun náà ni ata'abbudu lillahi bima shar'a káma sin ọlọ́wọ́n bá allah subhanahu wa ta'ala pẹ̀lú àwọn nǹkan tí ọlọ́wọ́n bá ṣe lófin منذ أن أرسل الله الرسل إليه báyìí òfin kan ni àbí ìlànà kan ni tó jẹ́ sí pé láti ìgbà tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó ti rán àwọn òjíṣẹ́ ní nǹkan yẹn ti wà. ìlà an taquma nǹkan yóò sì máa lọ bẹ́ẹ̀ títí tálkìyàmà ó fi dé ìsìláàmù yìí ló kó gbogbo wa ló kó wa sínú. التعبد لله سبحانه وتعالى بما شرع منذ أن أرسل الله الرسل ìlà an taquma as-sa'a eléyìí báyìí àwọn ẹ̀rí tó wá lórí ẹ̀pọ̀nù al-Qur'anul Karim tó ń túmọ̀ sí pé al-Islam òun náà ni ash-shara'i' as-sabiqa kulluha ẹ̀sìn Islam náà ni gbogbo àwọn òfin tó ti ṣáájú yẹn gbogbo àwọn òfin tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala fún ọwà nẹ́bí ọlọ́wọ̀n ọba tó ti ṣáájú Islam náà nìyẹn qala Allahu ta'ala عن إبراهيم قالوا الله سبحانه وتعالى صانق عن نبي إبراهيم ربنا وجعلنا مسلمين لك ربنا وجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة أنا بإسماعي أنا إبراهيم عليه الصلاة والسلام أم بألوبة nígbà tí òun àti anabi ismail tí wọ́n parí kíkọ́ kaaba gẹ́gẹ́ bí ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala ṣe pa wọ́n láṣẹ lẹ́yìn tó wá parí kíkọ́ kaaba yìí wọ́n ń bẹ lọ́wọ́ bá pé rabbana waj'alna muslimayni lak ìrẹ́ ọlọ́wọ́ bá ṣe àwa méjèèjì èmi àti ismail ní olùjúpájú sẹ́lẹ̀ fún ọlọ́wọ́ bá Allah subhanahu wa ṣe wá ní olùgbà fún ìwọ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nìkan ṣoṣo wa min zurriyatina ummatan muslimatan lak bákan náà àwọn àrọ́mọdọ́mọ wa ṣe wọ́n ní ìjọ tí yóò ju pàjù sẹ́lẹ̀ fún rẹ̀ ọlọ́run ọba nìkan ṣoṣo nínú ìjọsìn èdè báyìí a nínú Suratul Baqara àyà 128 eléyìí ni ìsìláàmù tó kó gbogbo àwọn ànábì ọba sínú láti ìgbà tọ́lọ̀ ọba Allah subhanahu wa ta'ala ti bẹ̀rẹ̀ sí máa ráwọn òjíṣẹ́ títí di ọjọ́ gbéra alkiyama gbogbo apáta lábẹ́ ìsìláàmù ta kó sírè ẹlẹ́ẹ̀kejì ní alìsìláàmù bil ma'na al-khass ìsìláàmù tí ó ní ìtumọ̀ ẹ̀sà irú ìsìláàmù eléyìí òun ìsìláàmù tí a ń ṣe ba'da bi'thati ar-rasul ba'da bi'thati an-nabiyyi sallallahu alayhi wa sallam lẹ́yìn tí wọ́n gbé láti ìgbà yẹn títí di sìn yìí ìsìláàmù ẹ̀ṣà ni ìsìláàmù ẹ̀ṣà nínú àwọn ìsìláàmù tí ó ti ń bẹ tẹ́lẹ̀ ni ìsìláàmù yìí òun ọlọ́wọ́ bá lọ́sùn fáwọn àtàlá ti fi sa àwọn àlùmọ́ ànẹ́bí sallallahu alaihi wasallam lẹ́sà láàrin àwọn umma tó kù nítorí pé ọlọ́wọ́ bá lọ́sùn fáwọn àtàlá ìgbà tó gbé ànẹ́bí sallallahu alaihi wasallam dìde pẹ̀lú ìsìláàmù yìí ó fi pa gbogbo àwọn ẹ̀sìn tó ti ṣáájú ó fi parẹ́ ni ló fi jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá tẹ̀lé ànábì sallallahu alayhi wa sallam látijọ́ tó ti gbé dìde irú ẹni bẹ́ẹ̀ yóò máa jẹ́ mùsùlùmí ẹni tó bá wá yapa ànábì sallallahu alayhi wa sallam látijọ́ tó ti gbé dìde irú ẹni bẹ́ẹ̀ kò ní jẹ́ mùsùlùmí. gbogbo àwọn tó ń tẹ̀lé àwọn ànábì ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala lásìkò tí àwọn ànábì ọlọ́wọ́n ọba yẹn ti ń bẹ tíṣẹ̀rí àwọn ti ń bẹ gbogbo wọn mùsùlùmí ni wọ́n ń jẹ́ láwọn àsìkò yẹn. fún bí àpẹẹrẹ àwọn al mùsùlùmí ni wọ́n ní àsìkò ànábì musa aleyhi salatu salam àwọn tí wọ́n ń tẹ̀lé ànábì musa lásìkò yẹn àwọn yahud mùsùlùmí ni wọ́n fi zamani musa sallallahu alayhi wa sallam kíkí àtọ́lọ́lọ́bà kọ́ wọn bá nàbí musa àwọn annasọ́rọ̀ musulmi làwọn náà fi zamani isa lásìkò ànábì isa alayhi salatu wasalam lásìkò tá ànábì isa ti ń bẹ lórí ilẹ̀ tí wọn ò tí ì gbé gòkè lọ àwọn tó bá ń tẹ̀lé ànábì isa nígbà yẹn musulmi ni wọn ṣùgbọ́n láti jọ́ tí wọ́n ti gbé ànábì sallallahu alayhi wa sallam dìde gbogbo ẹnikẹ́ni tó bá ṣe kèfèrí sí ànábì sallallahu alayhi wa sallam nínú àwọn tó ti ń tẹ̀lé ṣẹ̀ríà àwọn ànábì tó ti kọjá yìí tán bá lè ṣe kèfèrí sí ànábì sallallahu alaihi wasallam nígbà tó gba ànábì dìde wọn kì í ṣe mùsùlùmí má gbogbo àwọn ìyẹn wọ́n ti di kèfèrí. ẹ̀sìn islam yìí òun lẹ̀sìn tí ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala máa gbà lọ́wọ́ gbogbo ẹ̀dá òun sì lẹ̀sìn tó máa ṣàǹfààní fún ẹni tó bá ń sìn ẹni tó bá ń ṣe lọ́dọ̀ ọlọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala. ẹ̀rí lórí eléyìí báyìí òun náà ní gbọ́n lọ́wọ́ Allah subhanahu wa ta'ala tó pé inna dina inda islam ọlọ́wọ́ bá ní dájúdájú ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala náà ní ẹ̀sìn kan lọ́dọ̀ ọlọ́wọ́ bá bó tilẹ̀ jẹ́ sí pé ẹ̀sìn lọ́dọ̀ àwọn èèyàn ẹ̀sìn tó pọ̀ ni kódà kò ló ń kà láwọn ẹ̀sìn mẹ́ta ló gbajúmọ̀ ẹlẹ́ẹ̀kẹrin náà wà ní nàìjíríà ṣùgbọ́n mẹ́ta gbajúmọ̀ alákọ̀ọ́kọ́ òun náà lẹ̀sìn islam ẹlẹ́ẹ̀kejì ẹ̀sìn nasọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹta ẹ̀sìn àwọn oníbílẹ̀ ẹ̀sìn ẹ̀sìn tán máa ń pè lẹ́sìn àbáláyé ẹ̀sìn àfọwọ́fà tán ń pè lẹ́sìn àbáláyé kò sí ẹ̀sìn kan tá a bá láyé tí ẹ bá ṣẹ̀sìn islam torí tá a bá ń sọ pé ẹ̀sìn àbáláyé ẹ̀sìn àbáláyé ṣé n tá à ń sọ nísìnyí pé ànábì ànábì ádámù ẹlẹ́bọ ni ṣé bá ń sìn tá a lọ́ bá láyé ẹ̀sìn yẹn bẹ́sìn islam láyé ni ṣé báyìí sìn tó o sì nígbà tó bẹ̀rẹ̀ ó nítàgbà tó bẹ̀rẹ̀ lásìkò ìjọ ànábì Nuh lẹ̀sìn yẹn bẹ̀rẹ̀ tó ẹ̀sìn àfọwọ́fà tó ń pè lẹ́sìn àbáláyé ẹ̀sìn àyọjúràn àgbélẹ̀rọ ẹ̀sìn tó ń pè lẹ́sìn àbáláyé ẹ̀sìn ìbílẹ̀ àyà àbáwọn sọ pẹ́sìn ìbílẹ̀ so ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta tó gbajúmọ̀ nìyẹn ẹ̀sìn yahudiya náà ń bẹ ní nàìjíríà yìí kódà àwọn tí wọ́n ń sìn ẹni yẹn wọ́n jìnà sí wa ilé ìjọsìn kan bẹ níbí báyìí tán pè ní seventh day adventist seventh day adventist yẹn yahudi ni wọ́n saturday làwọn máa ń ṣèjọsìn tí wọ́n wà kí n ṣe sunday wọn sínú christendom àwọn christian ò gbà para àwọn ni wọ́n tó ṣe báyìí ṣe àwọn seventh day adventist naam ẹ̀sìn yahudi ni ẹ̀sìn yahudi tó ń bẹ káàkiri náà ní nàìjíríà náà wọ́n kàn jẹ́ pé wọ́n hàn wọ́n ní ṣáwùkà ní nàìjíríà yìí tàbá fún wọn ní ṣáúkà pé kí wọ́n hàn pẹ̀lú orúkọ yẹn ni àwọn ló ń darí christian o àwọn yahudi gangan ló ń lo àwọn christian save and so wọ́n kàn jẹ́ bí instrument àwọn christian jẹ́ bí instrument lọ́wọ́ wọn ni tí wọ́n ń gbá wọn bó ṣe wù wọn so bákan náà ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala sọ láyé mi náà quran ọlọ́run bá ní wà mọ́ ń yẹ̀bùtẹ́rì ọ̀rọ̀ ìsìlámì dínà wà mọ́ ń yẹ̀bùtẹ́rì ọ̀rọ̀ ìsìlámì dínà ọlọ́run bá ní ẹni tó bá wá nǹkan míì láti fi sin ọlọ́wọ́n ọba láti fi sẹ̀sìn yàtọ̀ fún islam falan yuqbala min ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ò ní gbà lọ́wọ́ ẹ̀ wa huwa fil akhirati minal khasirin tí ó rẹni báyìí tó bá sì di ọjọ́ gbé dàlùkìyàmà yóò wà nínú àwọn tí ó ṣòfò kí ọlọ́wọ́n bá lọ subhanahu wa ta'ala kó má ṣe wá ní ẹni tí ó ṣòfò nílé ayé àṣẹjọ gbé dàlùkìyàmà. eléyìí báyìí òun náà níbi tí a máa dúró sí ní àárọ̀ yìí inshallah al-karim lori kí ni wọ́n ń pè islam tó bá di lọ́la inshallah a máa tẹ̀síwájú lórí àwọn àlàyé tí ó tún ṣe kókó tó kù lórí kí ni wọ́n ń pè ní ẹ̀sìn islam ní ìkángun náà ni pé ẹ̀sìn tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yọ́nú sí tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala bá gbà lọ́wọ́ gbogbo ẹ̀dá tí wọ́n wà nábì ọlọ́run bá Allah subhanahu wa ta'ala dẹ̀ ṣe tán gbé islam ni ṣeye eléyìí báyìí ìsìláàmù tó pa ogun apọ̀ nìyẹn bó tilẹ̀ jẹ́ sí pé ìsìláàmù tí Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala tó fi rán ànábì tó jẹ́ ẹ̀sà nínú àwọn ìsìláàmù tí Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala fi rán gbogbo àwọn ànábì tó kù so gbogbo ẹnikẹ́ni tí ó bá dẹ̀ tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tó bá nígbàgbọ́ sí lẹ́yìn tí wọ́n gbé ànábì sallallahu alaihi wasallam dìde àwọn ni mùsùlùmí gbogbo ẹnikẹ́ni tó bá ya kèfèrí sí irú àwọn báyìí wọ́n ti di kèfèrí nìyẹn ah, kí Ọlọ́hun Ọba Allah subhanahu wa ta'ala kó sànù ah, ìbéèrè wà bí làwọn sùn. asalaamualeykum. waaleykum salaam. dákun lónà mo ti sọ fún yín àwọn àwọn ọmọ ya kan àjọ ọjọ́ ọmọ ya ní aládùúgbò àjọ ń wá ń fa ọ̀rọ̀ yín láàrin àwọn ayélujára pé ni ọ̀rọ̀ tí mo ní àwọn ọmọ ìjàmbá tá a sọ wípé ní ẹni tó bá gbé òkú jáde nínú pósí sílẹ̀ lẹ́tọ́ sí kírun sí là èmi kò lè lẹ́tọ̀ọ́ láti kírun sí òkú yẹn láàmọ́ pẹ̀lú ọ̀rọ̀ pé obìnrin náà wọ́n lè kí irun sí òkú náà so eh, alábọ̀ kí ní onírú nǹkan yẹn kò lè sí so ọ̀kan náà ọmọ ìyá tó jẹ́ ọmọ ìyá wa yẹn wà kí ní a kí ẹ̀mọ́ ti sọ bá òní kò lè sí òní ìmọ̀ọ́gùn kan èyí sì wájú ọ̀dọ̀ àwọn olùmọ̀ rẹ̀ so ní dáàdì wọn sọ ní wọn kí ní ọ̀dà èmi náà ti wá gbọ́ nǹkan báyìí báyìí rí wípé ní àwọn ọkùnrin tó bá bá obìnrin rẹ̀ ní eh, tó bá tó bá jẹ ṣe súnà rẹ̀ mọ́júmọ́ tí wọ́n bá fẹ́ gbókùn sínú ọ̀sà pẹ̀lú kò lè gbé òkú sínú ìsà àwọn ìyá mi àwọn fẹ́lá àwọn náà gbọ́n sínú náà sọ yìí rí so àwọn ìpínlẹ̀ ká láti ṣe nípa rẹ̀. naam lákọ̀ọ́kọ́ náà ó rinlẹ̀ pé ẹni tí ó bá ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó ẹ̀ mọ́júmọ́ ọjọ́ tí a lọ sin òkú irú ẹni bẹ́ẹ̀ ò lè bá wọn gbé òkú sínú sàárè anabi sallallahu alayhi wa sallam tó bá fẹ́ gbógun sí nínú sàárẹ̀ anabi máa ń bèrè pé ayyukum lam yuqari fi layla èwo nínú yín ni ò súnmọ́ ìyàwó rẹ̀ ní alẹ́ mọ́júmọ́ nínú yín so àwọn tí ò bá wá súnmọ́ ìyàwó yẹn olè anabi sallallahu alayhi wa sallam ó sọ pé ẹ̀yin tẹ́ súnmọ́ ìyàwó yẹn ẹ̀yin ni kẹ́ kẹ́ gbé òkú sínú sàárẹ̀ sọ ẹni tó bá ti súnmọ́ obìnrin mọ́júmọ́ kò ń ṣe pé bóyá jànábà ń bẹ lára rẹ̀ torí jànábà yìí ṣe nǹkan tó gbọ́dọ̀ pẹ́ lára yóò sá kírun yóò kírun sóòpù kò sì gbọ́dọ̀ fi jànábà kírun so kò ń ṣe pé bóyá jànábà ń bẹ lára àbí kò sí lára rẹ̀ sọ́sà ti sún obìnrin mọ́júmọ́ kò lè kò lè gbókùn sínú sáré ṣe yẹn wà ó fẹsẹ̀ rìn lẹ́bẹ̀. naam nípa pé ṣé obìnrin lè kírun jànáza sí òkú lára obìnrin lè kírun jànáza sọ̀látùl ó jẹ́ ẹ̀sà fún ọkùnrin nìkan tá a sọ pé ìrun yìí o ọkùnrin nìkan ló máa ń kì èèwọ̀ ló jẹ́ fóbìnrin kò kí ń ṣe ìkan tóbìnrin ò kàn lè ṣe òun náà ni kóbìnrin tẹ̀lé jànáza lọ sí ìtẹ́ àbí kí obìnrin kí ó lọ sí ziyara kó lọ sí ziyaratul kubur kóbìnrin lọ bẹ̀ wò eléyìí báyìí gan àwọn olùmọ̀ yapa lórí ẹ̀ lórí pé sóbìnrin lè lọ ṣe ziyaratul kubur àbí olè lọ ṣe ah, apá kan àwọn olùmọ̀ ní ó lè lọ ṣe eléyìí sì ni mọ́kìfù bàbá wa Al-Albani rahimallahu ta'ala náà ah, wọ́n ní kúntù na aitukum an ziyaratil kubur walakin fazuruha tudhakirukumul mauta wọ́n ní hadithu yẹn náà ó àwọn obìnrin sínú anabi sallallahu alaihi wasallam sọ wípé kúntù na aitukum an ziyaratil èmi ni mo kọ̀ fún yín tẹ́lẹ̀ pé ẹ gbọ́dọ̀ lọ́mọ sàbẹ̀wò sáré gbogbo wa sì lànàbì sallallahu alaihi wasallam kọ̀ fún bẹ́ẹ̀ walakin fazuruha ṣùgbọ́n sìn ẹ lọ́mọ bẹ sáré wò tuzakirukumul mauta yóò ṣe yóò máa ṣe ìrántí ikú fún yín yóò máa mú ìrántí ikú ṣùgbọ́n àwọn tí wọ́n lóbìnrin ò lè lọ́bẹ̀ wò àwọn sọ yí pé la'ana Allahu zuwaratil qubur wal muttakhidhina 'alayha as-suruj nínú ẹgbàá wa mi la'ana Allahu zayaratil qubur. anabi sallallahu alaihi wasallam sọ pé kọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala kó bá mi kó làánà àwọn obìnrin tí wọ́n máa ń ṣe àbẹ̀wò sáré. Sheikh Al-Albani nígbà táwọn fèsì lórí hadisi wọ́n ní zuwaratil qubur lànàbì sọ zuwaratil làwọn tí máa ń ṣe àbẹ̀wò sáré tí máa ń ṣàbẹ̀wò tẹ́ lọ́pọ̀lọpọ̀ torí zuwar zuwara jami rẹ̀ ní zuwarat ọkọ̀ àwọn ọkùnrin ní zuwaro àwọn obìnrin zuwaro zuwarot oníjàmíù tí wọn pé àwọn iye wọ́n ń ṣiṣẹ́ yìí lọ́pọ̀lọpọ̀ ọgbà ní mubalaghọ̀ ni pé wọ́n ń ṣe lọ́pọ̀lọpọ̀ ọgbà so obìnrin tí ì bá ṣe pé ó tẹra mọ́yì máa ṣe àbẹ̀wò itẹ́ wọn ní kò kó sínú ẹ̀ àwọn àfáà kejì ń fèsì lé lórí pé nínú nínú zuwarot mubalaghọ̀ ní tòótọ́ ṣùgbọ́n kò túmọ̀ sí òǹkà iye ìgbà tí wọ́n ń ṣe mubalaghọ̀ náà máa ń túmọ̀ sí òǹkà àwọn tí wọ́n ń ṣe é àwọn ọ̀pọ̀ ní òǹkà kẹsí pé ọ̀pọ̀ ní iṣẹ́ yẹn tó ṣe bá ń sìn yìí so ìgbà tó dẹ̀ máa mẹ́rin wá wọ́n ní àlìjẹ́nà ìgbà tó lọ́ba àlékẹ́lá ń sọ̀rọ̀ ọlọ́ni mufatahatul abwab mufatahatul abwab so mubalaghọ náà ni ṣé wọ́n ń sílẹ̀ kọ́ rẹ̀ wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti mufatahatul abwab tá a sí àwọn ẹlẹ́kùn rẹ̀ lọ́pọ̀ lọ tọ́lọ́ba àlékẹ́lá ń sọ pípọ̀ ilẹ̀kùn àlìjẹ́nà bá ṣe ṣí wọn kalẹ̀ tó pé ó máa ń túmọ̀ ó máa ń túmọ̀ àwọn òǹkà àwọn tó ṣiṣẹ́ bá ṣe pọ̀ tó wọ́n ní tàwa wá gbọ́n yẹn yí ókè kó láwa ṣe pẹ̀lú zairot tó ń gbé wá ní jámẹ́ nǹkan jámẹ́ àwọn obìnrin tí ò gbé wá ní zuwarot tó ní zairot tó túmọ̀ sí pé zairot yẹn túmọ̀ zuwarot ni pé àwọn obìnrin tí wọ́n àwọn tó túmọ̀ sí pé ó ń kó àwọn obìnrin púpọ̀ sínú nìyẹn tí wọ́n bá ń ṣe àbẹ̀wò sàárè kọ́nà àwọn náà fèsì o àwọn ní pé ok mafhumu sálàfù ńkọ́ ìyàwó Aisha radiyallahu anha tóun sàbẹ̀wò sàárè ńkọ́ tí wọ́n dẹ̀ pàdé ẹ̀ tí wọ́n dẹ̀ ń sọ fún pé ah ṣé o mọ̀ ní pé anabi sallallahu alaihi wasallam ó ti kọ̀ fún wa pé ká má lọ ṣe ziyarọ̀ sàárè mọ́ ni tí ìyàwó Aisha dẹ̀ ń sọ pé ṣùgbọ́n ó ti padà ó lẹ́tọ̀ fún wa tó ti yé báyìí sì yìí so àwọn wọ́n níyẹn Sheikh al pé ìyàwó Aisha sáà ń ṣe ziyarọ kòbóòrò ìgbà tí wọ́n dẹ̀ pín sákèsì ó nínú wípé hadith mi ti padà wá tó padà tún ti sí lẹ́tọ̀ ṣùgbọ́n eléyìí tó fẹsẹ̀ rinlẹ̀ náà ni pé ìyàwó Aisha ò ṣe kí ni kò nǹkan tó ṣe yẹn kò kò fẹsẹ̀ múlẹ̀ torí hadithu la'ana Allahu zuwaratil qubur eléyìí tí àwọn olùmọ̀ padà mú wá tó lẹ̀ sàlàyé lórí ẹ̀sọ́ ọ̀rọ̀ ó gbóná díẹ̀ wà láàrin àwọn àfa lórí pé sóbìnrin lè ṣe àbẹ̀wò sàárè àbí kò lè ṣe àbẹ̀wò sàárè so ó ní pé eléyìí tí ó fẹsẹ̀ rinlẹ̀ náà ni pé obìnrin ò lè ṣe àbẹ̀wò sàárè so nítorí nature bí ọlọ́run Allah subhanahu wa ta'ala ṣe dá àwọn obìnrin tó ti bá ń sin so hadith mi náà ń bẹ tí anabi sallallahu wa wasallam ti ń sọ fún àwọn obìnrin pé ká má máa ṣerú nǹkan yẹn so. Uh, eléyìí ni al-mawqif as-sahih ṣàbárí pé sóbìnrin àmì ṣé ẹni tí ó bá gbé òkú ṣé irú ẹni bẹ́ẹ̀ lè kírun sókù lára bí ó lè kírun sókù lára ó lè kírun sókù lára dáadáa so kò sí ẹ̀rí kankan tó kọ̀ fún wa pé ẹni tó bá gbókù ó lè kírun sókù lára àwọn ẹ̀rí kan tí kan ń bẹ bóyá yẹ pé yapa wà lọ́dọ̀ lọ́dọ̀ àwọn afá lórí pé ṣé ẹni tó bá wẹ òkú ṣé ó ní láti wẹ̀ àbí kò ní láti wẹ̀ mọ́kífù Abi Hurairah radiyallahu anhu ó ní pé yọ́wẹ̀ pé man ghasala al-mayyita falyaghtasil wa man hamalahu falyatawadda ẹni tó bá wẹ òkú kó yà wẹ̀ padà kó wẹ̀ ìwẹ̀ ìmára torípọ̀ wẹ òkú ṣùgbọ́n ẹni tó bá gbé e, kóhun sálùwàlà mọ́kífù Abi Hurairah ni àwọn sàhábà tó kú bí Abdullahi bin Umar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn gba mọ́kífù yẹn wọlé ṣé tí yé bá yín sìn so pé ẹni tó bá gbé òkú kò níwẹ̀ torí pé almuslim almu'minu la yanjus mùmíní ò kì í ṣẹ̀gbìn táwa awẹ̀ táwa di pé a ti dẹlẹ́gbìn látara pé awẹ̀ innamal mu'minu almu'minu la yanjus so bákan náà so ò ní pé téèyàn bá gbé o téèyàn bá wẹ òkúre irú ẹni bẹ́ẹ̀ ò tí ì dáràn ìwẹ̀ táàbì sọ pé kò lè wẹ̀ kò lè kírun sókè lára àtìgbà tó bá lọ wẹ̀ bẹ́ẹ̀ lẹ́ni tó bá gbé òkú náà irú ẹni bẹ́ẹ̀ tí ì kò kò kò déwọ fún láti gbé òkú sínú sàárè àbí láti bá wọn sẹ̀kú pé báyìí sìn so téèyàn bá kàn lálùwàlá kó sàlùwàlá dé láti kírun sí òkú lára so eléyìí báyìí ni àlàyé ṣókí lórí àwọn àlámọ̀rí Allahu a'lam. ìbéèrè tí wọ́n béèrè ni pé ọmọ tí wọ́n bí tó padà tó kú síwájú ọjọ́ àkíkọ̀ pé àwọn gbọ́ pé súnà ní kéèyàn pẹran fún ọmọ yẹn ọmọ tó kú yẹn kí níyàn wáyé àwọn. ìdíkàkà tó fà á sí òfin yé yín ni pé ẹ̀yin wò pé àwọn ọmọ tó ti kú àtọ́ àmọ́ pẹran ó fẹ́ ṣe bákan lára ni kò kò ṣe nǹkan ó kàn fẹ́ ṣe bákan lára ṣé báyìí sì ṣe rí ọmọ tó kú kíkó rẹ̀ ò túmọ̀ sí pé ká má pẹ̀ràn àkíkọ̀ sósà ṣe wáyé náà nígbà tó ṣe wáyé yẹn ṣe yíba yín sìn ẹ̀tọ́ ni sunna ni ká pẹ̀ràn àkíkọ̀ fún ká fi dúpẹ́ fọlọ́run Allah subhanahu wa ta'ala pọ̀ fún wa kíkó rẹ̀ ò sọ pé àkíkọ̀ yẹn ti ó ti kúrò lórí rẹ̀ tó ṣe yíba yín sìn so kíkó rẹ̀ ò kò gbé àkíkọ̀ yẹn kúrò so n tó dáa jùlọ pé pé tá a bá pa dẹ́sẹ̀ kan ṣùgbọ́n tó dáa jùlọ tó bá súnà mọ̀ jù ni pé ọmọ yẹn kú síwájú ọjọ́ keje tó ti bá yín sìn kí yàn dúpẹ́ fọlọ́run bá Allah subhanahu wa ta'ala kó jẹ fún yàn tó kí yàn pẹ̀rẹ̀ àkẹ́kọ̀ọ́ fún ọlọ́run bá Allah subhanahu wa ta'ala èdè báyọ̀ máa ṣàpẹrẹ yóò máa ṣe àpèjúwe yóò dẹ̀ júwe bí ìmánì ṣe ga tó lára yàn ẹni pé tí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn bẹ́ẹ̀ tó bá tún dọjọ́ keje tó ń pẹ̀rẹ̀ àkẹ́kọ̀ọ́ ó túmọ̀ sí pé ni ẹ ó gbà fọlọ́run tán pátápátá gan so ẹ̀mí rẹ̀ sì yọnu yẹnyẹn sí nǹkan tọ́lọ́run bá Allah subhanahu wa ta'ala ṣe fún tó ti bá yín ṣe so ìjọ́mọ ènìyàn ní ó máa ń jẹ́ kó dàbí ẹni pé ó ṣe bákan lára so but kò kò kò sí nǹkan kan tí ó lá tó burú mbẹ soso nna sì ni kéèyàn pa ẹran àkínkàn yẹn tó bá di ọjọ́ keje torí pípa ẹran àkínkàn yẹn à ń pa fún pa bímọ ni a sì ti bímọ náà ó sì tún padà so a pa náà ni lọ́wọ́ àìlá. aleykum salaam. ẹ ẹ bàtẹ́ ìṣàlàyé fún wa nípa èèyàn kò lẹ́tọ̀ àti tẹ̀lé òkú bọ̀ ó lè kírun sí òbíà tó o fẹ́ gbọ́ pé ṣé wọ́n lè gbé òkú lọ ní ọ̀nà tó ṣe ìtẹ̀lé òkú yẹn gẹ ni àbí wọ́n lè gbé òkú lọ wọ́n wá gbé lọ sọ́dọ̀ àwọn obìnrin wá lọ bá wọn ní iṣẹ́ káwọn náà á jẹ́ ìwọ̀n láti kírun sí wọn lára àbí yìí náà túmọ̀ sí pé wọ́n tẹ̀lé òkú lọ iṣẹ́ náà nìyẹn ṣe rí nǹkan tó kàn ń tó ń ṣẹlẹ̀ láwùjọ wa nítorí pé iṣẹ́ láti lọ́mọ ń kírun sókù lára ni sọ lásìkò ànábì sallallahu alaihi wasallam wọ́n níbi tí wọ́n ti máa ń kírun sókù lára síwájú ká tó gbé lọ sí tẹ́ ṣe é báyìí sí so tó bá yẹ pé àwa náà nígbà tó kúkú báyà ti kírun sí lára ládùúgbò ká tó gbé lọ sí tẹ́ kò nídìí káwọn obìnrin tẹ̀lé òkú tẹ́tẹ́ náà sá máa ń yùn bẹ̀sí nítorí pé àwọn obìnrin fẹ́ àwọn náà fẹ́ kí ọmọ sókù lára àti lọ́ fẹ́ kí ní tẹ́ so òun ló máa ń fà á pé káwọn obìnrin kí wọ́n tẹ̀ lókù lọ láti lọ kí ọmọ mi tẹ́ yẹn sòtòrò kí wọ́n fẹ́ sojúṣe kíkí ọmọ sí òkú lára so yé tó wáyé pé irú eléyìí ló fà á so nǹkan tí a gbọ́ yé níta ojú tàfi wo ni pé wọ́n fẹ́ lọ kírun sí òkú lára ni kò ń ṣe pé bóyá wọ́n tẹ̀lé jànáza lọ sí ìtẹ́ tẹ̀sí tán lọ́yìn sí so tán bá dẹ̀ ti kírun tán fẹ́ kí tán so àwọn ò ní bá wọn lọ síbi tó ti fẹ́ sìn so àwọn ó padà ń ti wọn so tó bá tó bá yẹ pé bá níbi tá a ti ń kírun lọ́tọ̀ so wọ́n kà kírun kò nídìí kí wọ́n wọ́n tẹ̀lé òkú lọ sí tẹ̀ Allahu a'lam. àdìsí yẹn náà wà nínú àdìsí tí mo fẹ́ kà ṣùgbọ́n ọlọ́run ní kí èmi fò hadith ummi atiya radiyallahu anha ó ní nuhina an ittiba'i janaiz walam yu'zam alayna hadith yẹn ó ṣe pín sí méjì màfúwà ti wà ń bẹ màkófù ti wà ń bẹ ìyáwá umu àpéyà ni wọ́n kọ̀ fún wa àwa obìnrin pé ká má máa tẹ̀lé jànáza ká má máa tẹ̀lé òkú lọ sí tẹ òun gangan ni dẹ̀lílù tí mo tí mo gbára lé tí mo sọ pé obìnrin ò kí ń tẹ̀lé lọ sí tẹ so ìyàwó amú àpéyà ni wọ́n kọ̀ fún wa ta ni ń kọ̀ fún wọn anabi sallallahu alaihi wasallam ni tá a bá ti rí tí sọ̀hábì sọ pé nuhina aw umirna àbí kunna naf'alu kadha fi adi nabi sallallahu alaihi wasallam nítorí túmọ̀ sí ni pé marfu'i ni anabi ló sọ nǹkan yẹn fún wọn àmọ́ nǹkan yẹn ní al-marfu'i hukman hadith tó mú dájọ́ marfu'i so anabi ló kọ fún wọn pé káwọn máa tẹ̀lé janaza ṣùgbọ́n walam yu'zam alayna ìyíhùn mọ̀kófù ni ọ̀rọ̀ ìyàwó mímọ̀ àtúnyà nìyẹn ṣùgbọ́n wọn lè mọ́ wa lé lórí wọ́n kọ̀ fún wa ń tòótọ́ ṣùgbọ́n kíkọ̀ yẹn wọn kọ́ duradura so làwọn apá kan náà àwọn afáfi sọ yìí pé makruhu ni kóbìnrin tẹ̀lé lọ sí tẹ́kẹ̀ẹ́ ti haram nítorí pé ìyàwó mímọ̀ àtúnyà ni walam yu'zam alayna àwọn apá kejì náà àwọn afáfi ọ̀rọ̀ tí ẹnu <laughs> ṣe bá ní sí yìí nùhínà ni tìbá ìjànáyìí náhàyù ti wá náhàyù ìpìlẹ̀ rẹ̀ sí ní pékè ní àtàhrim wọ́làm yóò ẹzàm àléyìnà tí ìyàmà mú àfíyà sọ yẹn mọ̀fúhùmù tí ẹ̀ nìyẹn pé wọ́n fi bẹ́ẹ̀ lè mọ́ wa lórí ẹ̀ so àwọn àfá kan wọ́n lò òun ló sì pọ̀ jù náà àwọn àfá pé wọ́n lò wọ́làm yóò ẹzàm àléyìnà so àtorí ó ti yàtọ̀ sí nǹkan tí ó wà nínú màfú ẹ̀ sòwò náà sì ni ọ̀rọ̀ tó tó tó lálàáfíà jùlọ tó ti báyìí ṣe yìí so eléyìí tó lálàáfíà ni pé káwọn obìnrin ká má lọ sí ìtẹ́ àmì ká má tẹ̀lé òkú lẹ́yìn so ala khilafin bayna al-ulama pẹ̀lú pé pẹ̀lú pé yàpá wà ládùn àwọn afá o àwọn afá mi gbà pé wọ́n lè tẹ̀lé lọ nítorí nǹkan tí ó wá níbi ẹ̀yìn hadith yẹn Allahu a'lam. Jerusalem.